Ìhìnrere ti Matthew orí kìíní. Ìwé ìran Jésù Kristi ọmọ Dáfídì ọmọ Abrahamu. Abrahamu bí Isaki, Isaki sì bí Jacobu, Jacobu sì bí Júdà àti àwọn arákùnrin rẹ̀. Júdà sì bí Fárésì àti Sárà àti Támárì, Fárésì sì bí Esromu, Esromu sì bí Aramu, Aramu sì bí Aminadabu, Aminadabu sì bí Násónì, Násónì sì bí Salmoni salmoni sì bí buasi ti rakabu buasi sì bí obedi ti rutu obedi sì bí jese jese sì bí dáfídì ọba dáfídì ọba sì bí solomoni láti ọ̀dọ̀ ẹni tí ó ti ń ṣe aya ùráyà solomoni sì bí robuamu roboamu sì bí abia abia sì bí asa asa sì bí josafati josafati sì bí joramu joramu sì bí osia. Ósíà sì bí Jóátámù Jóátámù sì bí Ákásì akasi sì bí Esekáyà Esekáyà sì bí Mànásè Mànásè sì bí Ámónì amoni sì bí Jòsáyà Jòsáyà sì bí Jekonáyà àti àwọn arákùnrin rẹ̀ nígbà ìkó lọ sí Bábílónì lẹ́yìn ìkó lọ sí Bábílónì ni Jekonáyà bí Sàlátíélì Sàlátíélì sì bí Sorobábélì Sorobábélì sì bí Abiudu Abiudu sì bí Eliakimu eliakimu sì bí asoru asoru sì bí sadoku sadoku sì bí akimu akimu sì bí eliudu eliudu sì bí eliasa eliasa sì bí matani matani sì bí jakobu jakobu sì bí joseph ọkọ maria láti ọ̀dọ̀ ẹni tí a bí jésù tí a ń pè ní kristi bẹ́ẹ̀ ni gbogbo ìran láti abrahamu wá dé dáfídì jẹ́ ìran mẹ́rìnlá àti láti Dáfídì wá dé ìkólọ sí Bábílónì jẹ́ ìran mẹ́rìnlá àti láti ìgbà ìkólọ sí Bábílónì dé ìgbà Kristi ó jẹ́ ìran mẹ́rìnlá. bí ìbí Jésù Kristi ti rí nìyí ní àkókò tí a fẹ́ Màríà ìyá rẹ̀ fún Jósẹ́fù kí wọ́n tó pàdé a rí i ó lóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá Jósẹ́fù ọkọ rẹ̀ tí í ṣe olóòótọ́ ènìyàn kò sì fẹ́ dójú tì í ní gbangba ó fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n nígbà tí ó ń ro nǹkan wọ̀nyí wò ó áńgẹ́lì olúwa yọ sí i ní ojú àlá ó wí pé. jósẹ́fù ìwọ ọmọ dáfídì má fìyà láti mú màrí aya rẹ sí ọ̀dọ̀ nítorí èyí tó yún ní inú rẹ̀ láti ọwọ́ ẹ̀mí mímọ́ ni yóò sì bí ọmọkùnrin kan jésù ni ìwọ pe orúkọ rẹ̀ nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn gbogbo èyí sì ṣẹ kí èyí tí a ti sọ láti ọ̀dọ̀ olúwa wá ní ẹnu wòlíì kí ó lè ṣẹ pé. kíyèsí wòńdíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan ó máa pe orúkọ rẹ̀ ní Emmanuel ìtumọ̀ èyí tí í ṣe ọlọ́run wà pẹ̀lú wa. nígbà tí Jósẹ́fù dìde nínú oorun rẹ̀ ó ṣe bí áńgẹ́lì olúwa ti wí fún un ó sì mú aya rẹ̀ sí ọ̀dọ̀ òun kò sì mọ̀ ọ́n títí ó fi bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin ó sì pe orúkọ rẹ̀ ní Jésù.